associated with that is wrong view has to be clarified without necessarily attacking his or personality. It's very important. Now, ويجتهدون في ستر عيوب الآخرين. They are always busy to give excuses to shortcomings of others. Whatever be the shortcomings of others, they try to manage it well so that it doesn't become a crisis. They are more busy with their own shortcomings, how they will get it reformed. nà wọ́n yẹ tuntun ní alásùrà wọ́n máa ń pa àṣírí mọ́ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam oní tíyàn bá wá fún ọ nírò tó ń wá ń wò ọ̀tún tí ń wò sí kó tó sọ tó fẹ́ sọ àṣírí lọ̀rọ̀ tí o bá wọ́n fẹ́ bọ́ sọ̀rọ̀ wá wọ̀ rẹ̀ ń wọ̀ tó ń wò sí náà kó sọ pé ní tí wọ́n fẹ́ sọ ni pé báyìí báyìí báyìí kọ́ ọ̀pá àṣírí. Ah, àárín èmi nílẹ̀ kan ni tí mo fẹ́ sọ yìí jẹ́ kó ma láàrin yìí rẹ̀. lọ́sọ̀ jẹ́ pé àwọn ọ̀tá gan wọ́n á máa wá fàṣírí pamọ́ sọ́jì sẹ́nu sọ̀rọ̀ àṣọ làǹdọ́ wọ́n máa sì ń pamọ́ sí lọ́wọ́ torí pé kíni wọ́n máa fi àlẹ́ ìlú ẹni tí ó jẹ́ ẹni tí máa ń pé wọ́ọ̀rù kọ́ ولا يبلغون أحدا ما يسمعونه في حقه wọ́n èé tí wọ́n wá gbọ́ láṣìírí aláṣìírí wọ́n èé fi hàn sí ẹlòmíì. nà wọ́n yẹ tó kúnlẹ̀ mọ́ àyàdàkẹ́ náà wọ́n èé mú wọ́n èé báyà ṣọ́ta. wọ́n yẹ tó rúnà ní mọ́dàrọ́tì. wọ́n á máa gbìyànjú ni láti ṣàtúnṣe láti mánéjì. wọ́n àdàmú mọ̀kọ́ bá láti áhàdì ìbùsùn fáhùn láyà àdúnà àhàdàn mínà lùsùmí. wọ́n yẹ tí èèyàn bá ṣe aburú sí wọn wọ́n yẹ fa aburú bá a dá padà. the best tí wọ́n ṣe àwọn ò lè manage situation wọ́n avoid it. wọ́n pe ah gbogbo ògbà táwa ti ní kọ̀rọ̀ ṣẹlẹ̀ láàrin lágbájá yóò kọjá àlà níbi èèyàn avoid it. manager kan avoid it o lè gbé avoid it bọ̀tí wá sí pé kọ́ wá di pé mo tiẹ̀ ti múra rẹ̀ lẹ̀ yóò gbọ́ yàrá ya ọ̀rọ̀ lẹ́nu màá màá fi hàn bí mo ṣe jẹ́ lẹ́nu kí n ṣe ìrìnàjò mùsùlùmí wọn èyí ṣe bẹ́ẹ̀ síra wọn wọn èyí dẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ sí mùsùlùmí kankan ẹni tó bá ṣe fún advice ìtúwájú advice if is such a person that is obstinate giving him advice will not work you can find a personality like that very obstinate stubborn he doesn't want to take anything. manage him and uh, as much as possible avoid him. If he complains, tell him why you are trying to avoid him. It's very important. But don't make enemy of any Muslim. It's very important. Don't make enemy of any Muslim. One of the companions of the Prophet sallallahu alaihi wasallam, when the Prophet ﷺ was in the congregation of the companions. The Prophet ﷺ said, A man of Jannah will come out of come out now. One of the companions of the Prophet ﷺ came out with his sandals. The Prophet ﷺ said the same thing the second time, it was the same person. The third time, it was the same person. In order to find out what are the special things done by his companion, Abdullah ibn Umar anhu, made effort, conscious and concerted effort, to pass his night with this companion because he wanted to know what must have been special deeds of this companion that made him merit the shahada of the Prophet Wasallam. He observed that the, the companion was not, it was not as if he was spending all the night in Salat. La. You only observe that whenever he woke up abruptly in the night, he would do the normal sunnah. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم You know the Prophet صلى say when you wake up abruptly in the night and you say this if you ask for Allah's forgiveness on anything, Allah will forgive you. If you supplicate to Allah on any issue, Allah will grant you what you want. Wallahi, it is tested and certified. It's very easy. You know, normally when you wake up like that, it's not always easy to do anything. You always wake up to want to go back again. In most cases, that's it. But the Prophet ﷺ said, when you wake up in that state abruptly, before you even go back again if you want to sleep, you say, La ilaha illallah wa la sharika lah. له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم and you supplicate Allah will accept the supplication from you in But immediately Additionally Muhammad صلى الله عليه وسلم no let's finish the English translation first now you now observe that this companion when it was it somewhat getting to Fajr time he got up observed some nawafil, very light one. No, nothing spectacular about it. Abdullah ibn Umar now went to him, look, I've come to you to inquire, what was that being special act that made you hell? The testimony of the Prophet Wasallam in three occasions, person of Jannah, person of Jannah, person of Jannah. The companion of Jal said, and nothing spectacular except that before I sleep, I don't keep any Muslim in mind. Abdullah ibn Umar said, that is it. I don't keep anyone in mind, any Muslim. sheik al-Islam ibn Taymiyyah despite the persecution he underwent by Ahl al-Bid'ah, most of his imprisonment, he was more, he spent more time in prison than out of prison. Most of his work were, were written when he was in prison. He raised issues concerning Aqidah, they will imprison him. Issues of fiqh, they will collide and imprison him. But what was his supplication? Oh Allah, do not punish any Muslim for all this persecution. Muslim, don't punish any Muslim for this persecution. Unlike <laughs> most of us today. ما خذوا أخذ العزيز المقتدر ما دمروا تدميرا ومزقوا كل ممزقة سبحان الله Turning like this against the fellow Muslim? That is not the way. اللهم اغفر لأمة محمد صلى الله عليه وسلم اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم اللهم اصلي ذات بين أمة محمد صلى الله عليه وآله وسلم هذا هو واحفظنا بالإسلام قائمين واحفظنا بالإسلام قائدين وصفنا بالإسلام راقدين ولا تشمت بنا عدوا حاسدا اللهم إنا نسألك من كل خير خزائن بيدك ونعوذ بك من كل شر خزائن بيدك اللهم ألف بين قلوبنا اللهم يا ولي الإسلام وأهله ثبتنا على الإسلام حتى نلقاك ونحن عليه هذا أول ìbéèrè ti gba wájú lọ́dọ̀ ọlọ́run ọba kí ọkàn rẹ̀ kọ́ mọ́ sọ́mọlàkejì kò ní èròǹgbà كان fi kẹ́ńbà ń tẹ́ ń kóun fi dáadáa ìdúfà bẹ̀ lẹ́tì àṣà kó fi dáadáa kó fi parí ẹ̀ kó a máa mú mùsùlùmí ọmọ ya rẹ̀ lọ́tà lá má mú lọ́tà kí fàǹfà bá wà láàrin ìjọ máa ń bẹ̀ tó o bá lè mánéjì yẹra fún ní ọ̀rọ̀ sàbẹ̀ yìí ṣáàlá kiri wọn lè máa fi ránlẹ̀ ọ̀pọ̀. òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrà sọ́nà wà nínú àgbà àwọn sàbẹ̀ ó ní ọmọ àlùjá ńlá ọjà dé ó sọ bẹ́ẹ̀ lágbo kìí fẹ́ Kan? kìí fẹ́ méjì bẹ́ẹ̀ mẹ́ta ẹnìkan náà ní jáde ah, láti mọ irú iṣẹ́ wo ní í ṣe tó fi tóun nìkan tó jíṣẹ́ lọ́sọ̀ àtàwọn fi ń jẹ́rìí gbé báyìí sẹ̀yìn abdullahi bin Umar sọ̀dọ̀lá àlùmá ó ṣe kó sálẹ̀ eré sùn pẹ̀lú rẹ̀ kìí ṣe kó ṣe kankan kìí ṣe kó fi gbogbo orúkọ àìsàn lá ó kàrí pé tọ́ba ti mi tọba tají lóru àdúrà tó jíṣẹ́ lọ́sọ̀rọ̀ àṣọ́ra ní káàmọ̀ sí ọmọ ṣe la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa ala kulli shay'in qadir subhanallah walhamdulillah wa la ilaha illallah allahu akbar wa la hawla wa la quwwata illa billahi al-aliyyil azim tọba jíṣẹ́ lọ́sọ̀rọ̀ àṣọ́ra ní tíyẹn bá ṣe sì tají lóru tọba ṣe dékèrè gbogbo ntọba tọrọ lọ́dọ̀ Ọlọ́run ọba fún tọba ní ìwọ Ọlọ́run ọba dáríjì ọyọ àwọn náfìlà òun kìí ṣe wípé bóyá ó gùn ju normal lọ ọkàn ọ̀rọ̀ àti náà ni bàtà wá ṣe tán lọ́wọ́ ni wá n tó mú mi wá gangan ni kí ló yẹ tó máa ṣe tó fi jẹ́ pé ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lójúṣẹ́ náà sàrà fúlàn pé pé ọmọ àlejò náà jáde ń bí ìwọ lọ ń jáde kí ló ń ṣe kí ló ń ṣe. ó ní ohun èéfù pẹ̀lú ní ọmọ làkejì sínú. ó ní aláwọ̀ nítorí gbà náà sheikh ismail ibn taymiya rahimahullah mẹtẹwàṣà nínú ẹni tí wọ́n fìyà jẹ lójú ọ̀nà ọlọ́run ọba bíi láyé ọ̀kan ṣé pèpè sí súnà ó ń pèpè sákèédà àkèédà pé sọ́lẹ̀ sọ́lẹ̀ àsìkò tó lò nú ẹ̀wọ̀n ó ju àsìkò tó lò ń ta lọ wọ́n mú wọ́n tì mọ́lẹ̀ wọ́n tún tẹ àwọn ọmọlé kéwù rẹ̀ mọ́ ọ̀gọ̀rọ̀ wọn àwọn náà bá wẹ̀ wọ́n Ibn Qayyim Jawziyya bá wẹ̀ wọ́n rẹpẹtẹ Ibn Kathir náà bá wẹ̀ wọ́n wọ́n pọ̀ tí wọ́n bá wẹ̀ wọ́n báwọn yàtọ̀ tí wọ́n lẹ̀ ṣùgbọ́n ní ìwọ ọlọ́run ọba má fi ìyà jẹ mùsùlùmí kankan lórí gbogbo àwọn iná tí wọ́n ń fún mọ́mi àti ìyẹ́ wọn tí wọ́n ti ní fi. pàápàá jùlọ nínú ọ̀rọ̀ tuntun ní pé à ìgbàmọ́ wa ń gbòòrò ìgbádùn yìí à ń jọ ń pín pẹ̀lú àwọn èèyàn tẹ́lẹ̀ ni ìgbà wọn wá sí ní sàhámà ìgbádùn ìwádìí tèmi nìkan àsìkò tí mò ń ráàyè ronú jinlẹ̀ ní láti kọ̀ nǹkan. tọ́yẹ pé tó bá wà ń ta ni àwọn èèyàn máa tú wa àwọn ọ̀gọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ tó yẹ kó rí ṣe tó ní rí ṣe. ó ń lo àsìkò gbogbo kọ́ndíṣàn tó bá rẹ̀ ó ń lo ni láti fi wojú rẹ̀ ọlọ́run ọba. báwọn ẹni eré ṣe máa ṣe lè. méje kí ọ wà nípò kan tí yóò wá sọ ọ́ dìdàkudà bó ṣe yẹ kẹ́ni eré jẹ́ kọ́ ọ wá yàtọ̀ síbẹ̀ alihurun hurun wọ́n lè wọ́n mọ́ sọ̀hódùn abiyi èèyàn abiyi ni máa jẹ́ ìbáwà nínú ìnira ìpèpè sàlàfíà ni ìpèpè àwọn ẹni retí kọjá lọ ni lọ́lọ́run ọba ti pọ́n wọn lé láyé ó gbé wọn ga afẹ́kàgbéga yìí náà kó tó sáwà náà kọ́lọ́ mọ́ fi dùn wá kọ́lọ́ ń jẹ́ àlejò wọn ní ti dáadáa kó pọ́n wa lé pẹ̀lú ìṣesí wọn láyé ń bí àti ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà subhanaka wa bihamdik ashhadu an la اللهم صل على محمد وعلى ال بيته الازواج ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته الازواج ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا انه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وآله وسلم عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة خلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء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 وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته عفية فهم وبارد الله سبحانه وتعالى tó tún fi ìyọ́nú rẹ̀ tó fi kó wa pọ̀ tó fi kó wa jọ ní àárọ̀ yìí yọmọ ahad tó jẹ́ ọjọ́ kìíní nínú oṣù jumada al-asaniya à ń bẹ kọ́ má fi ìbínú rẹ̀ kọ́ má fi tó wa kan gbogbo ohun tí a sọ tí a rò dàbí tá a ṣe kó bá kòǹgẹ́ ìdùnnú rẹ̀ pàdé àti ìyọ́nú rẹ̀ tí. Aro tàbí tá a sọ tàbí tá a ṣe tí ó bá ìbínú rẹ̀ pàdé kọ́nà ọ̀yà wáyà à ń tí ń bá bọ̀ àwọn tó yẹ kó jẹ́ ìròrí ẹni tó bá fẹ́ tán rí bí àwọn ẹni àkọ́kọ́ ṣe tán rí àwọn ìròrí àdìọ́kàn yìí wọ́n ní àkìdá a dẹ̀ ti wá ń ṣe àlàyé lórí pé kì í ṣe àdéhọ́kàn àkídà nìkan ìṣesí gan ó pàtàkì torí ìṣesí èèyàn ò ní ó gbé àwọn àdéhọ́kàn yìí ní ó gbé síta tí èèyàn bá ń sọ wípé òun ń tẹ̀lé súnà tí ìṣesí rẹ̀ ìwà rẹ̀ tó yapa sí ti ọlọ́run ọba fi rán òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam yóò kó bá súnà yẹn gángan fún ara rẹ̀ ni ó fi jẹ́ wípé àwọn èèyàn wọn ò ní ti ara rẹ̀ wọn ò ní ti ara rẹ̀ kẹ́kọ̀ọ́ dáadáa ló fi jẹ́ pé àwọn sọ́lọ́fù sọ́lé àwọn ẹni orí tí wọ́n kọjá lọ ìṣesí wọn gan lọ́tọ̀ ó pè ó pè àwọn èèyàn sí Islam àwọn kùfàr látara ìṣesí wọn wọ́n á rìn mọ́ islam wọ́n fẹ́ mọ òkodoro kí ni islam wí gan látara bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ti bẹ́ẹ̀ là ló fi jẹ́ pé ó pọn dandan tí ẹni tó bá lóun lágbọ̀ọ́yé kìí ṣe ẹnu nìkan ni kìí ṣe kọ́ máa sọ pé ń bẹ lọ́kàn nìkan ni rárá ó gbọ́dọ̀ jẹ́ kí ó lapa nínú ìṣesí rẹ̀ tó fi jẹ́ wípé hatal kufar àwọn tí wọn ò ṣe mùsùlùmí gan wọn ó jẹ́rìí sí pé ah èèyàn yìí èèyàn lélẹ́yìí bó ṣe yẹ kéèyàn ṣe nì ni àwọn afáàmì fi ń sọ yìí pé al-ilm bila adab kan-nari bila hatab ìmọ̀ téèyàn ní onísúná ọgbọ́yé ọkà ó ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé kò ní wà pẹ̀lú ẹ̀ bá a ṣe ṣe bí iná tí ò sí ń tá a fi dá ni bàlágà ni èyí tó ń túmọ̀ sí ni pé kò síná àdáná àárín kankan torí wípé kí ni ìṣesí ó ní ó sọ ní tí ń bẹ nínú ọkàn ní tá a dì lọ́kàn ní ó sọ jáde ìṣesí sí ọba adẹ́dà bá a ṣe mọ́rọ̀ ọba adẹ́dà ìṣesí sí ọmọlàkejì pàápàá jùlọ àwọn òbí méjèèjì ìṣesí sí ẹni tí ó ju ní lọ kódà ìbá jẹ wọlọ́kànnà kàṣọ̀rọ̀ ìbá ṣe kẹfẹ́rí ìṣesí sí ẹgbẹ́ èèyàn ìṣesí sí ẹni tí ó kéré sí ni hátà ìṣesí sẹ́ranko ó pàtàkì bóòlù yẹn ó ṣe ṣe sẹ́ranko ìṣesí sí ara èèyàn gangan fúnra ara rẹ̀ bóun ni ó ṣe conduct ara rẹ̀ ó pàtàkì eléyìí ni àwọn nǹkan tí a ti ń bá bọ̀ náà. قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة قطات وفي رواية مسلم نمام نعم ìgbà tí a bá àwọn ẹni retí wọn ti kọjá lọ yìí wọ́n máa wọ́n èé wọ́n máa ń ṣègbìyànjú tí wọ́n bá rí àléébù ọmọlàkejì ibi tó kù sí wọ́n bò ó wọ́n gbé ojú kúrò níbẹ̀ wọ́n jẹ́ kí àléébù ibi tí àwọn kù sí níta wọn kọ́ jẹ àwọn lógún ju wípé káwọn wá máa lépa àléébù ọmọlàkejì lọ. Ah, wọ́n máa fún ọmọlàkejì tó ní àṣìṣe wọ́n máa fún ní excuse àwíjàre pé ó ah, lè mọ́ mọ́ àìmọye tèmi mọ̀ tí mi múlò excuse tí wọ́n máa fún un wọ́n máa fèsì ara ah, ẹni tó ṣe nǹkan yìí ó lè jẹ́ pé kò mọ̀ ni. tàbó lè rò yí nǹkan báyìí ló fà tí ò rí bẹ́ẹ̀ èmi ni mo ní mi àìmọye nǹkan tó jẹ́ pé mi rí tèmi ò múlò a mú àpèjúwe kan wá àpèjúwe ẹni rẹ ni bàbá wa Sheikh Abdulaziz bin Abdullah bin Baz abu Abdullah pé ọmọ Nàìjíríà kan lọ fún ní bàbá wa kọ wọn kọ nóòtù bíi check pé wọn lọ kí wọn fún ní ẹgbẹ̀rún riyal kó fi bí abùkátà rẹ kàn rí ọmọ mẹta ni wọn kàn sí ẹgbẹ̀rún nù kò sí bàbá ọ̀sán ní sí ń ọba kàn wọ́n kàn sí ó di ẹgbẹ̀rún ìgbà tó débẹ̀ ó ti gbàgbé ọmọ yìí pé wọ́n ti wọ́n fi ọ̀rọ̀ náà kọ́ written word ìgbà tó débẹ̀ wọ́n rí wípé ní tí wọ́n kọ ní fígọ̀ ó yàtọ̀ sí ní tí wọ́n kọ ní word wọ́n gbé fóònù wọ́n pe bàbá ibi tí wọ́n ti fún lówó níta ẹ̀kọ́ ní tí wọ́n kọ ní fígọ̀ o ẹni tí kàn máa mí èsì o kí ni bàbá sọ. So? bàbá ní bóyá bùkátà rẹ̀ ju tí mo kọ fún un lọ ọ wá ń tijú wípé kọ́ wá bá mi padà ẹ fún un ní ti ọkọ̀ yẹn subhanallah. kò wọn ò ṣe iṣẹ́ sí i tí ó kí èmi àti ẹ ká ṣe lọ àṣẹ ní jìbìtì lélẹ́yìí ọ̀kan tá a kọ fún yẹn gan-an kò ti sáàbù ẹ̀ tá a máa wá wu lóríṣiríṣi pétọ̀ bọ́ bá dọ́wọ́ rẹ̀ tangan ọlọ́run ló máa burú tí ó fi ṣe oríṣiríṣi báwọn lápapọ̀ ọ̀sọ̀mọ̀ yìí ṣe sí àwọn ẹni rẹ̀ yìí gẹ́gẹ́ bí àpèjúwe tá a mú wa ẹni rẹ̀ yìí àbẹ́dùn wọ azahadùn ẹni tó sin ní ọ̀wọ́n ọba jù tọ́dẹ̀ yìí kóra aró fáyé jù nínú àwọn sáájú òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam radiyallahu anhu ajma'in Abdullahi bin Umar radiyallahu anhuma tó bá rí ẹrú tí ń kírun yóò rà á yóò túlẹ̀ pé kó lè ba àrá ìfẹ̀sìn wọ́n á pé á ah, ọ̀gọ̀rọ̀ wọn wọ́n máa ń ṣáì wọ́n máa ń fi hàn pé àwọn fẹ́ ń kírun ni àwọn fẹ́ ṣe Islam torí pé kó lè ra àwọn kó lè bá a tún wọn lẹ̀ ó ní man khadana lillahi na khadana lahu ẹni tó bá tàn wá nítorí ọlọ́run ọba á gbẹ̀tàn nítorí tọ́lọ́run ọba ó tàn wá ọfọlọ́run ọba tàn wá tó á gbẹ̀tàn. torí ìtọ́lọ́ ọ̀bà. àdìmọ́sẹ̀lẹ̀ ẹni nínú wọn wọ́n rí èèyàn tí ń kírun sí àsìkò tí ó yẹ ò sí wọ́n wá yọgi wọ́n fẹ́ gbà mọ́ ọ̀rọ̀ ẹran tí a yà ọlọ́run ọba àrò ẹ̀jẹ̀ lẹ́dí yẹn náà àdìjẹ́ni ìdá sọ́lá ọwọ́ ni mo ṣe fẹ́ ṣe pẹ̀lú àyà yìí àti ti ń ṣe bóyá ó ní bóyá lẹ́ excuse kan tí n fi kírun ti ń kì jẹ́mi ọ̀ yàrá fún ọ̀rọ̀ ajé òkè náà ni èwo lélẹ́yìí kìí ṣe wípé kámọ́ tí ìmọ̀ dì kámọ́ tí ìmọ̀ excuse ọmọ àyà wọn táàmù yìí eléyìí o ó lẹ́sìn jù àwa gan-an lọ ó lè fáyọ̀ ọlọ́run ọba jù wá lọ ṣùgbọ́n kátìrí nǹkan kan táàmù àlàyé rẹ̀ àti kó agolo àti ṣáàṣì ọ̀hánà lọ ṣe sí mùsùlùmí kìí ṣe sí àwọn ẹni rẹ tó ti kọjá lọ àwọn ẹni rẹ̀ yìí tí gbọ́n ṣe máa ń ṣe nù torí gbogbo orú nǹkan báyìí wọ́n máa ń bí inú ni bí ni àti ìmúra ẹni lọ́tà nítorí náà àwọn ẹni rẹ̀ ti kọjá lọ yẹtùkú náà máa ń ṣe náà wọ́n wọ́n bẹ́ ní ẹ̀dá ń ṣọ̀tá kábẹ̀rẹ̀ tó wá mọ́tò pé wọ́n abá mùsùlùmí ẹgbẹ́ wọn ṣọ̀tá ẹni ẹ̀dá gan wọn ò ní bá ṣọ̀tá. wọ́n fúrú nínú ìmọ̀dára wọ́n máa kún fún bí wọ́n ó ṣe ṣe tí ẹ̀dá ó fi lágbọ̀ọ́yé tí ẹ̀dá ó fi bí wọ́n ṣe bá tó ọ̀rọ̀ tí ó fi súnmọ́ lọ ìtọ́jú wọn lógún nù pé opportunity téèyàn kan bá ti ń ṣe nǹkan tí ọ̀dà opportunity ni táwọn ó fi ṣe kí ni táwọn ó fi tara rẹ̀ jèrè níwájú ọba adé Allah subhanahu wa ta'ala pẹ̀lú àánú pẹ̀lú ọ̀rọ̀ kùtù pẹ̀lẹ́kùtù wọn ó fi fàmára kó fi lè bá àgbọ́yé wàhálì mọ̀kànlélẹ̀ ti hàn bẹ́sù wọ́n èé fi aburú kojú ọmọ làkejì fọ́hùn láàyò àdúrà ahadamílẹ̀ mùsùlùmí wọ́n èé ní mùsùlùmí kan lọ́kàlọ́ta pípọ́n a máa bá bú mùsùlùmí sọ̀tà rárá tí ó bá fi fà á tí ó fi wá rí pé yóò wá bí wọ́n á yẹra kọ́mọ́bà jẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn kọ́mọ́bà di pé kí ni wọ́n wà bá mùsùlùmí ẹgbẹ́ wọn ṣọ̀tá torí pé kí ni gbogbo mùsùlùmí ẹni ọlọ́run ọba ni lẹ́wù lọ́gbọ́ yàtọ̀ wòlíì ní gbogbo mùsùlùmí torí kí ni ọlọ́run ọba sọ ó ní Allahu wòlíì lè ní ìnáàmùn ọlọ́run ọba alágbọ̀ràn ní gbogbo ẹni tó bá nígbàgbọ́ gbogbo mùsùlùmí ó ní wòlíì ṣùgbọ́n lẹ́wù jura lọ bá a ṣe ṣe kí ni bá a ṣe súnmọ́ ọlọ́run ọba jura wa lọ ló ṣe jura wọn lọ. kí ló lọ́wọ́ bá sọ ó ní mọ̀nà ádáàlì wẹ̀líyẹn ọ̀kadà hazantuhu bil haqq ẹnikẹ́ni tó bá bá ọ̀rẹ́ mi kan tó bá bá ṣọ̀tá mo ń polongo ogun ń ba ẹni tí ń jagun ń jagun ń ba pòwó. ló fi mùsùlùmí ìwọ̀ tí ń bẹ fún mùsùlùmí ọlágbára ju wípé káwá máa bá ṣọ̀tá lọ tàbí káwá máa rí sí tàbí káwá máa yẹpẹrẹ rẹ̀ lá ọmọ ẹ̀dẹ́ ènìyàn gan ẹgbẹ́ wa a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ fún kápẹ́tù wa má sọ pé mùsùlùmí torí kí ni ọlọ́run bọba rẹ̀ sọ ó ní laqad karramna bani Adam apọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn apọn lé ẹni tọ́lọ̀ wọn bá pọ́nlé sọmọ pé ìpọ́nlé kíwọ náà pọ́nlé ó pàtàkì ló fi jẹ́ pé ọ̀dọ̀wọ́ gbogbo ẹni tí ń pèpè ẹni tó bá lọ́n lágbọ̀ọ́yé ẹ̀sìn kó ṣe kí ni kó mú gbogbo ẹ̀ ní pẹ̀lẹ́kùtù àpèjúwe kò sí ń tọ́yẹ kéèyàn kóra rẹ̀ jù fún nínú ìṣesí bíi nàjásà àbí bẹ́ẹ̀ kọ́ aláìmọ̀kan lárúbáwá nugbó ọba wọnú mọ́ṣáláṣí lọ láyé ìjíṣẹ́ náà sàrà kéésì àwọn nìkan ó lè máa yàrá ẹni pé ah, bóòlà wọ́n lè ṣe wọ́n ṣe lè ṣerú eléyìí rárá à ń bọ̀ láti gàtà ń kó wa lókè odò adàrẹ́ obìnrin obìnrin ọ̀rẹ́ ọ̀dọ́ sí gọ́dà ọ̀là àtàkà síbi ọ̀là àtàkà síbi ọ̀dẹ̀ kàtó sókè. mọ́lẹ́ ìfọ́nkù bẹ́ẹ̀ náà rí jahiliya wọ́tílùkà jahiliya nọ́ọ̀sì kí ni yàtọ̀ láàrin jahiliya ìmù àti jahiliya eléyìí jahiliya ìmù náà ní pé kọ̀mọ́ ọlọ́run kò mọ tí ọlọ́run ọba fi ń rojìṣẹ́ náà sàásálàm tẹ́yìn ó fi tògbésí ayé tó fi jọmọ lọ́wọ́ àti ènìyàn eléyìí náà mọ̀ ọ́ fẹ́tà wọn làwọn kan ní pòfẹ́sọ̀ ọmọ jẹ́ pòfẹ́sọ̀ lóòótọ́ torí ní tó jiná tó jẹ́ ògbóǹtarìgì lé lórí kèé ṣe bá a ṣe é ayé tọ́lọ́run ọba fi máàkì yẹn pé ó ṣe eré amọ̀yẹ pòfẹ́sọ̀ tí ń bọ́ òkúta amáyé professor tí ń bọrin torí pé kí ni ní ọmọ jahiliya kìí ṣe pé ń tí ó kàwé rárá àjáhìl man jahila haqiqatallah ẹni tí aláìmọ̀kan jahili òun lẹni tí ò mọ bá dé Allah subhanahu wa ta'ala kọ̀mọ́ntò fún ojìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam lárúbáwá jáde ọba wọnú mọ́sáàsì ọba bẹ̀rẹ̀ sí tọ̀ àwọn tí wọ́n ti gbọ́ yé tí wọ́n ti yanjú ọyẹ àwọn lẹ́nu èèyàn lè ṣe léyìí wọ́n fẹ́ dàbò but ògóńgó alágbọ̀yé nínú ẹ̀dá tọ́lọ́hún ọ̀darú ẹ̀ mọ́ sallallahu alaihi wa sallam ọwọ́ àmbẹ̀ ó ní ẹ filẹ̀ ẹ wá àgbọ̀yé tó yà àgbọ̀yé lọ ẹ filẹ̀ ẹ má ẹ má kó nira bá torí pé kí ni tá a bá dá tọ̀mọ́ndì aburú téèyàn ọ̀fà. wọlé àlẹ ọlọ́run nìkan lọ́mọ ó ní ẹjẹ́ ó ṣe tán ó lè farabalẹ̀ ó rẹ̀ tán gbàtẹ́ ah ẹnitọ́jẹ́ olórí aṣáájú ẹ̀dá gan lójú òyìnbó kú ní ń ṣe tán ó lè tọ́ ní ọ̀tọ̀ tán òjíṣẹ́ náà wá ní lọ mú lọ bomi wá wọ́n wá bomi rẹ́ni sórí bí ilé ọlọ́run ọba ni irun là máa kí ń bẹ̀ quran là máa ké ń bẹ̀ àfẹlátù là máa ṣe ń bẹ̀ náfìlà là máa yàn ń bẹ̀ zikiri là máa ṣe ń bẹ̀ kò tọ́ sí pé ká wá tọ̀ níbí eléyìí èsèlé tọ̀ èsèlé ẹ̀gbin ẹ̀gbin nìtọ̀ subhanallah sallallahu alayhi wa sallam bó ṣe gbé kalẹ̀ fún un ẹnìyẹn gan fún ara rẹ̀ àpọ́nlé wọ́n fún un lápọ́nlé wọ́n fún un yóò ṣe kí ni yóò fẹ́ tẹ́tí sí kó gbọ́ sí kó gbọ́ kí ni tí bàbá yìí tún fẹ́ bá mi sọ sí látara pé kí ni ó fún un lápọ́nlé kí ṣe yẹn nìkan àyínú àwọn sàárò òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ṣe ìgbà sílámù ni kò rò tí ìyé ń gbà yìí wọ́n ṣe wá nínú Sahih Muslim. من حديث معاوية بن حكم السلمي ودار عنه èèyàn sí nínú òun ọba ń kì yarhamakallah àwọn tí wọ́n ti pẹ́ nínú rẹ̀ nínú tọ́sọ́nà tí wọ́n ti lágbọ̀ọ́yé wọ́n wá ń fojú wò wípé àá irú kí leléyìí ṣe ó tún wá ń dá wọn lóhùn ṣé bó sí mo kí ni àbá ìkíyàn mo kí i sọ̀hánàlá ó tún tẹ̀síwájú lọ níbi ọ̀rọ̀ sísọ. eléyìí kọ́mọ́ ìjà àrùn wa gba wọn kírun tán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ni ta lọ sọ̀rọ̀ nínú ó níbi kí ilẹ̀ kó lanu kó gbẹ̀wùn mi ni òun rúnra ni láti sọ̀rọ̀ pé èmi ni kí ló sọ ó ní kò nà mí. نعم يا دكتور وعليكم السلام ورحمة الله وبركاته يا دكتور لبك بالعافية السلام kì í sọmọ nàìjíríà gan alhamdulilah ó ti wà ní operation báyìí wọ́n ti ṣe operation àwọn ọmọ méjèèjì ti jáde ó ku òun kọ́lọ́wọ́n bá kọjú náà jáde láyọ̀ kó ṣe yà fáwọn ọmọ rẹ̀ níta-fi ṣòbí fún wọn kọ́lọ́wọ́n bá kọ́mọ́sí wọn wà inṣàlá ẹ ẹ mọ́gbà ẹ ẹ dákun kẹ́ bá ṣàdúrà náà náà kí ló sọ ó ní ìgbà tí òjíṣẹ́ náà sallallahu alaihi wa sallam tó wá fèsì ó ní ìgbà tó òun múra sọ pé òun ní tán kò bú òun bó ṣe bóun sọ̀rọ̀ ọwọ́ á jẹ́ kí ọkàn òun ó balẹ̀ pé nǹkan míì tóun bá ní ní ọ̀rọ̀ tóun fẹ́ lágbọ́yé rẹ̀ kóun ó lè bàa gbé síta subhanallah ntọ́wá tọ́lọ́wọ́n bá ṣe lè ṣe sábàbí ó jẹ́ kókó nínú àgbọ́yé ẹ̀dá tí a pẹ́ bí mùsùlùmí gbogbo ndí máa ń ṣe lẹ́sìn tí ò bá gbọ́ yé ó kù síbi pípọ̀ kí ni ó ní mo wá sọ fún òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ̀lá mo ní ẹrú kan obìnrin dúdú wá kìí ṣe funfun bíi tiwa obìnrin aláwọ̀ dúdú ni torí wípé ìròrí wípé ẹni tó dúdú kò lọ́lá tó ẹni tó jẹ́ funfun ó gbé mi jáde lọ ó ń sọ wípé oní máa bá mi daran ọwọ́ adéńjọ́ kan ó ní kọ̀lọ̀kọ̀lọ̀ ó ló gbé ẹran àrùn jẹ iṣẹ́ tí ọmọ ẹ̀dá ènìyàn gbé mi mo wá kó gbajúbò ó ṣubú ṣùgbọ́n ẹ̀rí ọkàn jẹ́ ni láti ìgbà náà tí òun ló ṣe ṣé tí mo bá tú wúlẹ̀ láti fi tánà ẹ̀ pé tá fẹ́ tánà kí ni tó ṣáájú tàárírú rọ́kọ̀bẹ̀tì múmìnà ok tí mo bá tú wúlẹ̀ tí mo sọ dẹrú ṣé dúdú tánà bá a ṣe lè fi ẹni tó jẹ́ ẹrú tó jẹ́ funfun tá títúlẹ̀ rẹ̀ tá a lè fi tọ́ràn ṣé dúdú náà títúlẹ̀ rẹ̀ tọ́ràn subhanallah òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ sọ́nà kò sọ ní kò sọ méjì ó ní lọ́ọ́ pè wá ǹgbọ́ pèdé kí ó ní aina Allah wọn sọyìn muslim gbọdọ náà bá wà ní. ó ní fi sọ́mà wọ́n mi ní ẹ̀nà tá a lè ní ó ní rasulullah sallallahu alaihi wa sallam tí lóyún iṣẹ́ náà sàlá sọ wọ́n ní ẹ̀ẹ́dẹ́gbà tú eléyìí lẹ̀ o tó bá jẹ́ pé o fẹ́ tẹ́ràn fọ innaha mu'mina torí pélé olùgbàgbọ́ òdodo lóbìnrin tontuma jawani jawani kíra kálímà àwọn ọ̀rọ̀ àdìtú ọ̀rọ̀ ó ti dáhùn ntọ́pọ̀ èyí ni wípé èèyàn dúdú kò dúdú kullukum min adam wa adam khuliqa min turab ó dúdú ó funfun ó green ó blue ó brown ó gbogbo ìkọlọ̀ tí ìbá mú wá ìpìlẹ̀ rẹ̀ láti inú yẹ̀pẹ̀ ni àmọ́ baba ńlá yín tí gbogbo yín tara rẹ̀ jáde látara yẹ̀pẹ̀ ni so ọ̀rọ̀ kọlọ̀ ìran èrò ìṣe iṣu níbi eléyìí ọwọ́ abẹ́rẹ́ lọ́wọ́ ọmọbìnrin ntọ́jẹ́ kó dòrò ọ̀rọ̀ tá a gbọ́dọ̀ fi ṣe òṣùwọ̀n tábì bá yẹn lò tábì fi gbọ́dọ̀ ṣe ń tá a bá fẹ́ ṣe ó ní ńbọ̀lọ́ lọ́wọ́ bá wà ní olókì. ìṣẹ̀lẹ̀ yìí ló gbélé ìjáde tó lọ́wọ́ bá fi ṣe sábà fi gbélé ìjáde ọ̀dọ̀ ọ̀rọ̀ ní ìsìn tí wọ́n jẹ́ mùsùlùmí gan tí wọ́n dẹ̀ jẹ́ àfa ńlá tọ́ba gbìyànjú lérè bùgátì táwọn ẹlòmíràn bá pojú rẹ̀ pọ̀ ṣẹ̀ṣẹ̀ lọ́tún ṣe ọ́níyà tí wọ́n bá arúpọ̀ mọ́ra wọn wọn ní kò sí lọ́tún kò sí lọ́sì kò sí lókè kò sí ńlẹ̀ kò sí níbi kíní kò sí níbi kí ni ìtumọ̀ yìí kò sí kò sí nǹkan tá a fi júwe tí ò sí tọ́da ajẹ́lé tó tún kún ajẹ́lé yìí lọ. kí ni òkodoro ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala fi ọlọ́run ọba ń bẹ lókè níbi tí ò ti sí nǹkan kan àfòun tọpọlọ ò lè gbé ṣùgbọ́n ìmọ̀ rẹ̀ kárí gbogbo ibi bó ṣùpá oòrùn ṣe wà lókè tó jẹ́ pé kí ni ìmọ̀ rẹ̀ kárí gbogbo ibi. òjíṣẹ́ náà fúnra fúnra wa gbélé ta ni mí. wọ́n ní Rasulullah ìrántí ọlọ́run ọba tó jẹ́ pé gbogbo ohun tá a bá ṣe láti fi wáyọ̀ nú ọlọ́run ọba yìí àyàfi káfi tiẹ̀ ṣàríkọ́ṣe àbí ntọ́ ọba sọ lórí rẹ̀ ọ̀rọ̀ sókè kí di ìmúni ní pẹ̀lẹ́kùtù ntọ́pọ̀m ọjà yọ ńbẹ tó ṣàǹfààní fẹ́dà mo fi jẹ́ pé ìṣesí sálàf kìí ṣe gànàgànà hmm. ó tẹ̀ ẹ̀sìn gbẹ̀sìn ní ìsìn gànàgànà ní wá ń ṣe kìí ṣe ṣe ṣe sí ọmọ gbẹ̀sìn ní ìsìn ara rẹ̀ mọ̀ balẹ̀ àríbàbà ó mùsùlùmí ṣùgbọ́n kò ní àgbọ́yé kọ́bọ̀ ọ̀run mìlà irú àwọn tí a máa sọ báwọn ní kírun lóòótọ́ ọlọ́run àyè ṣùgbọ́n kò sí àpò mọ́ àròpọ̀ àdàlú tí ì ṣe nínú ẹ̀sìn rẹ̀ ọlọ́run akóyọ àwọn ọmọ lágbọ̀ọ́yé ìgbà wọn ó tún lágbọ̀ọ́yé wọ́n ní àgbọ̀ọ́yé sàlàfíà. ó fúnra rẹ̀ jẹ́wọ́ ó ní tó nǹkan fi máa tẹ́tí sí wọn ó ní wípé nínú àwọn ọmọ kò sẹ́ni tó ṣe é fọkàn tàbí wọn bọ́ọ̀ pàpà wọn pẹlẹbẹ wọn ó sòdodo bọ́rọ̀ bá ṣe rí nítòun bá dẹ̀ gbélé wọn lọ́wọ́ wọn ó ṣe ètò kọ́ọ̀nù rẹ̀ wọn ó ṣe ní dáadáa tó jẹ́ pé òun kọ́ wọn pé ah èmi gan ò lè ṣe dájú báyìí lọ àti ju ọ̀fẹ́ wọ̀ ó ṣe yẹ kó nù fún mùsùlùmí lórí ara rẹ̀ lórí ọmọlàkejì torí pé kí ni gbogbo ibi tó bá wà ọmọ pé kí ni allah subhanahu wa ta'ala ó ń wo òun bóun ò tiẹ̀ rí ọlọ́run ọba kò sí ń tọ́pamọ́ fún ọba adẹ́dọ̀ allah subhanahu wa ta'ala nínú gbogbo òṣèṣì òun nítorí eléyìí ó ń sọ ìwà wò òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wá yìí pé la yadkhulul janna qattat. àwọn tí wọ́n máa ń já àwùjọ tí wọ́n máa ń da àwùjọ rú tí wọ́n máa ń sọ orí àwùjọ kodò tí wọ́n máa ń dá àwùjọ kélekèle wọn ò ní rálì jẹun náà wò. àwọn ni. hadith kò fi riwaya riwaya ti muslim riwaya mi lọ́wọ́ ṣàlàyé rẹ̀ ó ní nàmàm àwọn gbọ́ ìsọ yìí sàwọn tí wọ́n ń sorun wájú pọ̀ mọ́ ti pàkọ́ ah. ṣé n tó sọ nípa rẹ̀ tó o bá gbọ́ n tó sọ nípa rẹ̀ ẹ̀ẹ́n kí ló sọ ń pọ̀ òun ọ wàá tú kalẹ̀ àfikún ọ wà ń bẹ̀ lóṣù kún lọ rẹpẹtẹ ọmọ èdè ènìyàn àdámọ́ ọmọ èdè ènìyàn ni wípé ọkàn ò léegun bí etí ọba gbọ́yìn kì nínú ìbàjẹ́ ṣe tí lágbájá ń sọ nípa òun ni kìí ṣe gbogbo èèyàn ni ó wà á lọ kojú ẹnìyẹn wípé wọn ló sọ báyìí tàbí dúró ná ṣé ibi ló sọnù ọyà dúró ná. kọ́ wá pé ntọ́jà jù ní tí wọ́n bá ti sọrú ọ̀rọ̀ bá ń fọ́ mọ́jì okú òǹbẹ̀ pé lágbájá lẹ́ sọ báyìí o tọ́ ọ bá ti kojú rẹ̀ báwọn alẹ́ enigbọ́ ìsọ yìí sọrun wájú pọ̀ mọ́ ti pàkọ́ nítorí tó fi lè yanjú ọ̀rọ̀ rẹ̀ ni yóò dínkù alẹ́bí náà sì jẹ́rọ tó rẹ̀ èmi gan fún ara mi wàláhì mo dán ilé ìwò bàtà mi fi lọlé kéw àwọn afáà sọ fún wa pé oògùn tá a ti lè pa náà wípé gbọ́ ìsọ yìí òun lélẹ́yìn òun ni ẹ́ ok. àìwà ní ọ̀dọ́gba ẹ̀ arábìnrin kan wá wà ní àdúgbò wa bàbíyà aṣẹ́wó ni làṣẹ yẹtí pé mo fi bú aṣẹ́wó ni ṣe mùsùlùmí gan wọn máa lọ sọ́dọ̀ rẹ̀ láti nájà ọjọ́ orí bú àwọn nínú àwọn tí wọ́n ń pera wọn ní ọmọ mùsùlùmí ọ̀nà jáde bíi pé kò é pè ní ẹni tóun bá ṣèranù mọ́ màmá ni máa pè mọ́mì mọ́mì mọ́mì mọ́mì tó bá ń sọ pé mọ́mì èmi rò pé màmá tóbi lóòótọ́ ni níjọ́ mo wá mọ̀ wípé mo ní ah, orí burúkú lòun fi ń ṣeré yìí o wọ́n máa ń kà fún mi pé ah, ẹ̀yin jẹ́ ti fẹ́ mú nǹkan lè jù mọ́ ní wàláyé orí burúkú ló fi ń ṣeré ọgbádùn ranù orì sínú rẹ̀ débi wípé ó tiẹ̀ ọwá ń ṣe òun gbé àwọn èèyàn bí ìgbà tó jẹ́ pé aláàlú ẹni tó bá ṣe tí ọlọ́run ọba ṣe ní èèwọ̀ tó bá ṣe lẹ́tọ̀ọ́ sọ̀rọ̀ pé kẹsàn-án ni ó ti sọ sókè ojú àá ojú rẹpẹtẹ wọ́lá ọba lè sọ fún ara mi rìn. arábìnrin yẹn wá sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa mi tí ò jẹ́ bẹ́ẹ̀ ó tún wá wá mo ti sọ fún tó o bá gbọ́ ní tó sọ nípa rẹ̀ ẹ̀ẹ́n kí ló sọ nípa mi ó sọ oríṣiríṣi gbogbo ẹ̀ ò rí bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ òun ni gbọ́ ìsọ yìí òun gan ni gbàgbá ìsọ̀rọ̀ ènìyàn lẹ́yìn láì dáa tí ọba wa rí bẹ́ẹ̀ ara burúkú bùbùtà tọ́yẹ pé oníburúkú náà ni mo wá pè mo pe arábìnrin ìjókòó mo pe arákùnrin náà ìjókòó mo ní mo gbọ́ pé wọ́n lọ sọ báyìí nípa báyìí nípa mi báyìí báyìí báyìí báyìí báyìí. mo ka gbogbo ẹ̀ kalẹ̀ wàláhì ó jù mí lọ lọ́jọ́ orí kì í fi kékeré mo dẹ̀ ju ọ̀rẹ́ wa yìí lọ lọ́jọ́ orí wàláhì kì í fi kékeré ọwọ́ àwò wọn Najib wọn ni ma ntí wọn ni mo sọ lórí rẹ ó ní bẹ́ẹ̀ ni Allah ó ní ọ̀dà gbà pé mo bẹ̀rù mo kó jẹ mi sọ. So mo kò burú mo ní ó ní èyí lè sọrú ọ̀rọ̀ bá ń fi ọ́ mo mọ̀ ọ́ délédélé mi ì sọ bẹ́ẹ̀ tọ́ba wa ni mo sọ bẹ́ẹ̀ gbà pé mo kọ́lẹ̀ mo bẹ̀rù ẹ ọ̀lẹ́ ni mí ojo ni mí èyí lè sọ́kàn ọ́ lójú mo kọ́lẹ̀ kọ́sẹ̀ yẹn mo ní torí tí mo fi gbọ́dọ̀ sọ ilé mùsùlùmí ni á nínú àwa ń tiwa gbogbo ògbà tí mò ń bá ń kọjá lọ tọ́ ọ bá ti kí mi inú mi máa ń bàjẹ́ sí ọ kò dé ká a jíjẹ́ sí ọmọ làkejì wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ ọ̀rọ̀ àṣẹ̀ká akhdari tangba yìí ni kitabula akhdari ó yìí gbóná lára àdáadáa wọ́n á bẹ̀rẹ̀ sí tu kákàlẹ̀ wa yahrumu alayhi wa wala lahu